yes ẹ káàbọ̀ yín tèmi mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára lórí gbogbo tí ń lágbára pátápátá oyigiyigi ọba ńlá ọba mi àràbàràbà bẹ́ẹ̀ o ọlọ́run ìkọ̀kọ̀ ọlọ́run ìbàbá àríwá àlà alálẹ̀dẹ ọ̀run àdìgún sánmọ̀ ọlọ́run aláṣẹ ìkáyé agbókọjá ogbó akẹ́mọ ojú àṣẹ ni bó ṣe fẹ́ ajímájẹ̀bi iṣẹ́ olùpàṣẹ ìrọ̀rùn olùfínimọ̀tàn ọlọ́run mi eléèrè àtẹ̀lé oníjẹta ìjọ ẹ̀rín ọba lẹ́yìn amẹ̀yìn paríparí ọlá òmìnira ọ̀rọ̀ òjìlógo ṣògo aríran jùrán lọ ọlọ́run mi ọba ìgbà ọba ọjọ́ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba ọba gbangba kábíyèsí ọlọ́run mi àgbàlagbà tó ń ṣàyà gbangba àtòwájayé àtòfaratì bí òkè àtògbójúlé ọ̀gá mo níṣẹ́ fàyàtì kábíyèsí ọba tó wà lẹ́yìn yorùbá wuyì àti gbogbo àwọn olólùfẹ́ mi pátá ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ẹ káàbọ̀ ìjàre we will cruise we will laugh ah and we will kọ́gbọ́n Hmm. Tinubu sing Yorùbá nation anthem. Hmm. Okay, God bless you. Uh, uh ọmọ kí ló wúkọ ọmọ Saliu kí ló Saliu Ibrahim Saki ó ní that Afẹ́nifẹ́re anthem was composed even before Koyeki and Mr. Sunday Adeyemo could spell their names no be una anthem ṣe rí ara nǹkan tí mo fẹ́ sọ ni. So ọlọ́run o god bless you ẹ̀ńtẹ́ ẹ̀ńtẹ́ sọ pé tẹ́ kọ́kọ́ bá mi kí ọlọ́run mo kí yín mo kí yín sàrámù láàlẹ́kùn wa mọ́tòlá ìtàlá wa barakatu fẹ́yìn muslim brothers and sisters mi oore ọ̀fẹ́ ọlọ́run kó máa wà pẹ̀lú ẹ̀yin christian àti ẹ̀yin oníṣẹ̀ṣe mo fàájibọ́lẹ̀ ẹ̀dùn ọ̀rọ̀ tó ń gbénu dédì tó ń kún ìrùn ìrùn mo fi kí gbogbo yín ẹ̀yin tẹ̀sí kankan náà mo kí yín mo ní ṣùá ṣùálà <laughs> ọmọ sẹ́ríkì gangan thank you for commenting uh, you know why i don't block you mi ní block ẹ because mo máa ń gbádùn comment ẹ mo mọ̀ pé tí mo máa ń ṣe show máa ń fún ẹ ní ẹ̀fọ́rí you love commenting on my show i love reading your comments bẹ́ẹ̀ tó yẹ kó bá dáàdi ẹ sọ̀rọ̀ sẹ́ríkì gangan to be to be to be sincere ẹ̀hún sákì àbí lórúkọ ẹ̀ saliu ibrahim Saki to be sincere o mọ̀ pé nǹkan tí dáàdi ẹ̀ ń ṣe ní gangan kí Sunday Igboho tó wá lè o mọ̀ pé kò dáa kó máa jíyàn gbé kọ́ máa pa àwọn èèyàn wa àlejò ní àwọn bàbá bàbá wa gba àwọn bàbá bàbá yín fúlàní Saki Ibrahim that's why I don't block you mi block ẹ because mi fẹ́ block ẹ mi mi mi rí ẹ bí ọ̀tá mi àwọn bàbá bàbá yín ni wọ́n ṣe ni wọ́n ṣe ìkà fún wa ìwọ Saki you can still tell your father tí Sunday tí Sunday gbowó lẹ́kọ̀ọ́ ní gbọ̀ngàn pé dáàdi ìwà tẹ́ ń wù yẹn ò dáa àwọn bàbá bàbá wa wọ́n gba àwọn bàbá bàbá yín lálejò ni gbà tó ń rìn káàkiri wọ́n rìn dé ilẹ̀ nàìjíríà láwọn bàbá bàbá wa ni wọ́n gbà wọ́n lálejò sódà kẹ́ máa jí wa gbé sódà kẹ́ máa pa wá ara nǹkan tẹ́ ṣe ní àjàṣe ẹ̀pọ̀ nìyẹn tí àjàṣe òṣè kí ń gba àlejò dọ́là kò dá bẹ́ẹ̀ tó ẹ̀mí ṣe block ẹ̀ because mo rò pé one day one day you might repent and talk to your father tí Sunday lé kúrò ní gàngàn pé ah bàbá mi tẹ̀lẹ̀ ṣe fáwọn Yorùbá yìí ò dáa o wọ́n gbà wá lálejò ni that's why I will not block you mi rí ẹbí ọ̀tá mi bàbá mi Simon kí ló ń pa yín lẹ́rìn yìí tí ẹ̀ mọ̀ jẹ́ rìn lọ mi ò rí ẹbí ọ̀tá mi I will not block you òmìnira Yorùbá làwa fẹ́ àjọra wa àfẹ́ bá yín ṣe mọ́ so Saki Ibrahim pàdí mi ṣáàdúró tiẹ̀ máa wà bẹ́ẹ̀ <laughs> Tinubu Tinubu score uh, Yorùbá nation anthem and wọ́n eh, á post ẹ̀ wọ́n gbọ́n ah, ṣé Tinubu kí sọmọ Yorùbá ní kíníkan kíníkan and somebody just commented on my show and said um, that anthem was was composed in twenty 2010 pé ten. ni wọ́n compose anthem yẹn even just like Saki you know ṣe tẹ́ bá bí pé ìgbà wo ni wọ́n Ibrahim Saki when was the um, anthem composed Igboho Oòṣà God bless you ìgbà wo ni wọ́n compose anthem yẹn most of you don't even know when the anthem was composed I saw your comment o I been reading comment and I been laughing o kùrùntù mi mi mi lọ sí school mi ò lọ mi ò kàwé bẹ́ẹ̀ tí mo ní ọpọlọ lórí ju most eh, mo act smart most of you tẹpẹ́ra yín ní ọ̀kàwé pé ẹ lọ sí school. What is your name, madam? My name is Yorubawuyi. If you don't know, you are watching Yorubawuyi show. If you are first on this show, orúkọ mi ni Yorubawuyi. So mo at smart most yín tẹ believe pé ẹ kàwé. For your information. Saki Ibrahim I'm waiting for your comment o oh. ìgbà ni wọ́n kọ Yorùbá nation anthem Oh mọ most of you don't know it mo mo ka comment látẹ̀kan èèyàn kan ní twenty ten ni wọ́n ti kọ Yorùbá nation anthem irọ́ ló pa irọ́ olódo ni ẹ and I saw many people many comments. thank you Jerry, my brother tell her she's a stupid woman she's a she's a kini she's a kini people were just abusing me under his comments àwọn èèyàn tó wọ́n press love like love like níbi kọ́mẹ́ǹtì mú lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n press love like ẹlòmíì lo tie nínú wọn ó lo tie ẹlòmíì wọ suit ẹgbẹ́ mi náà wọ múra alákọ̀wé once mo wọ shirt ẹlòmíì wọ shirt and they are pressing like lábẹ́ kọ́mẹ́ǹtì yẹn he said twenty ten ni wọ́n ṣe Yorùbá nation anthem mo wá rí gbogbo àwọn tí wọ́n tẹ press love like lábẹ́ kí ni yẹn pé They are all bed of one feather. They flocks together. They are bunch of olodos. It's shocking. It's shocking. wo èyí tí ò lọ sí school ń pe àwọn oní tie a oní shirt a oní coat Ni olódo. They are bunch of olodos. They refuse to learn. Ẹni tó bá believe pé òun ti mọ everything tán. <laughs> Ahmed, you call me troublemaker. <laughs> I like but I like I like fawulensi fawulensi I like mo like ẹ bàjẹ́ olódò ni wọ́n ẹ tó ba ti ń bí di pé agbọ́n má gbọ́n tán ó ní láti gọ̀ síbì kan agọ̀ má gọ̀ tán ó gbọ́dọ̀ gbọ́n síbì kan ṣáàrí agọ̀ ọ̀ṣù bábá gọ̀ ọ̀ṣù má jẹ́ kí n lọ sọ́dún nínú Saheed Òṣùpá most of them they believe pé mo lọ sí school mo kawe. twenty ten kọ́ ni wọ́n kọ national anthem ìṣe wa fún lẹ́wà tẹ̀ ń kọ it was composed in 1978. It shock you. Go and do your research. Àwọn coconut head God bless you Jack. ah for máa ti ń rí style máa ṣe pẹ̀lú style o. Ọlá iṣẹ́ mo dúpẹ́ wọ́n yá máa lọ o. You said Awikonko said during AG political area. I don't know. I don't watch Awikonko's show. I don't know what, what he said about it. But the, the, the, the national anthem was composed in 1978 by who? By Babani Nikene, Baba Pa Obafemi Awolowo. Baba Ikene ló compose ẹ̀. Àwọn ni wọ́n kọ national anthem yẹn, Yorùbá anthem yẹn. Baba Awolowo ló kọ. Go and do your research. If I lie, come and attack me pé yorùbá wo irọ́ ló ń pa and when baba awolowo composed the natural the yorùbá anthem in 1978 he then gave it to baba ogunde pa ogunde àwọn ni wọ́n add lyrics sí go and do your research very well bàbá ògúndè yorùbá yorùbá ronú o àwọn ni wọ́n add àwọn lyrics yẹn sí baba awolowo is not a musician you can just compose like me mo lè compose orin To bá sọ kíní kan tí mo lè sọ lórin but i am not a musician mi mo rin kọ so bàbá Awólọ́wọ̀ ló compose ẹ̀ bàbá Ògúndé ló hàn dé lyrics sí that was when àwọn Yorùbá ń ṣiṣẹ́ pọ̀ that was when àwọn Yorùbá ò jẹjẹ dúdú jẹrá ẹni Yorùbá kọ ẹni Yorùbá kọ that was when kò tí ì worst tó báyìí yes nígbà tí àwọn bàbá wa tí wọ́n sì sọ pé àwọn ọmọ wa lélẹ̀ tí àgbà wọn ò jẹ́ obì tán tí wọn ò ní rúgbà wọn dóko fún ara wọn unlike àwọn tí wọ́n wà nísìn tí wọ́n ń jẹ obì tán tí wọ́n máa rúgbà wọn dóko fún ara wọn. ibi tí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá ti wọlé pé Arẹ́gbẹ́ṣọlá ló kàn pòsì ẹ̀ go and search it very well wọ́n ṣe kíní kan ní ìpàtẹ àṣà ìpàtẹ àṣà and in collaboration with Ondo Ondo culture and tourists Ipate Asha, in collaboration with Ondo Culture and Tourists. That is where the anthem was sung. Ondo State Governor adopted. But he, Aregbesola, to fair war office. She was swine Aregbesola way ya. I could Friday, no, no, no, no sign me. And on was consuai in that same day. Kò guy, she party ló she lo iṣẹ́ wa ẹ jẹ́ ká jọ kọ́ iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa. God bless you bàbá Gbọ́láfẹ́mi Awólọ́wọ̀ ní seventy eight ah Maxwell Donald God bless you àwọn tí wọ́n mọ ìtàn nìyẹn. kàgbéga kàgbéga kàgbéga fàyèrè ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. काशीश काशीश kaṣíṣe kájọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ̀yin ni èmi ni àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ǹjẹ́ ibi tá a ti máa fẹ́ bá Tinubu ṣe o and the gullible for supporters and followers of Baba Tinubu they will still come in person wo Baba Tinubu màá rọ mi sí lábẹ́lẹ̀ mi máa gbá skẹ̀ yín máa gbá yín dáadáa ahmed ahmed bọ́lá tinubu bọ́lá ahmed bọ́lá bọ́lá bọ́lá bọ́lá ahmed bọ́lá tinubu come over here baba bọ́lá tinubu let me ask you one question if you are saying yorùbá nation sunday gbowó kìnnìkan kìnnìkan let me ask you one question ṣé baba tinubu ò mọ buhari kan tó mú buhari wá ìtàn buhari dọ̀tí kò ṣeé tú wò buhari ò ní ìtàn tó dáa ní nàìjíríà ìsìnkọ́ ni buhari yẹ pa nàìjíríà buhari ti pa nàìjíríà ti pẹ́ wọ́n sọ fún ẹni ìwọ tó fẹ́ sọ ìtàn tó ní wọ́n ń bú tinubu a máa èmi yìí máa bú tinubu máa bú èmi ló kàn tí tinubu bá ń wo ṣó mi á mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí not everything by ogun àbí everything ẹ lọ ka ìtàn tá ló kọ́kọ́ pa aláboyún tó kọ́kọ́ execute aláboyún ìlú tó bá ti pa aláboyún kán pa aláboyún kí ló lè ṣẹlẹ̀ sí ìlú yẹn irú ìlú òní ìlú yẹn máa jẹ́ Buhari ló kọ́kọ́ pa aláboyún láìsí lójú ogun ìfún lójú ogun bíbélì sọ kùránì sọ wọ́n ti bá ti ń jà tẹ́ bá ti rí obìnrin aláboyún ọmọdé wọ́n lè má pa wọn láyé ìgbà Buhari aláboyún kan gbé kokéè ìgbà yẹn wọ́n ní kàn ṣe ìdájọ́ kú fún wọn gbogbo àwọn èèyàn ló wá dìde àáfàá dìde pásítọ̀ dìde wòlíì dìde pé ah aláboyún ó da a ní kẹ́ ẹ má pa ẹ jẹ́ kó bí ọmọ inú ẹ̀ because ọmọ ẹ̀jẹ̀ ọ̀hún tí kò ṣẹ̀ ni kẹ́ tó lọ pa go and ask history that is why tí wọ́n cancel history in school fún àwọn ọmọ Yorùbá if you are over don't abuse don't abuse Tinubu i will abuse Tinubu Tinubu ṣẹ̀ wá wà lie, bí láì lẹ̀ Tinubu ṣẹ̀ wá ṣé mọ̀ pé Tinubu ṣẹ̀ wá ni. Tinubu ṣe ọmọ Yorùbá Tinubu mọ̀ pé òun ṣẹ̀ wá Tinubu ṣẹ̀ wá ó ṣe ìṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá aláboyún yẹn wọ́n ní kó jẹ́ kó God bless you àwọn tí wọ́n ti lé ní fifty years ni wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní kí wọ́n fi aláboyún yẹn lẹ̀ kó bí ọmọ kan tó lọ pa Buhari ní kò jọ Buhari ní kò sí nǹkan tó jọ ó nítorí pé tí wọn ò bá pa toyúntoyún ó ní tó bá bí ọmọ ọlọ́mọ náà máa gbé gbaná <laughs> pé ìyẹn gbé gbaná nígbà yẹn gbaná náà máa ń pè ìyẹn gbé gbaná nígbà yẹn ó ní tó bá bí ọmọ ọlọ́mọ náà máa gbé gbaná tí wọn ò bá pa toyúntoyún ìjọba tó lè pààyàn toyúntoyún ẹ sọ fún mi history wo lẹ history country wo lẹ ti gbọ́ in the whole world pé wọ́n wọ́n pa olóyún wọ́n execute toyúntoyún láyé pọ́n wà lójú ogun ṣé Tinubu ò mọ history kó tó mú Buhari wá fún wa Tinubu ah a máa bu yín wà láìtàláì ẹ̀yin gọ́líbù followers Tinubu nìkan lẹ́mọ̀ máa fún mi lésì tí Tinubu bá ń wo ṣóò mi wà láìbì láìlẹ̀sìn bàbá máa sọ pé ah ọmọ olóríire lọmọ yìí kò sí àwọn mọ̀ pé mò ń jáhùn sí àwọn tó ti ṣẹ̀ ẹni tó ṣẹ̀ ẹni kò ṣe sọ́ọ̀rì bàbá ń fi style style ṣe sọ́ọ̀rì ni o ìṣẹ́ wa fùlẹ́wà tó ń kà yẹn ìṣẹ́ wa fùlẹ́wà tí Tinubu ń kà yẹn ó ń fi ṣáìṣáì ṣe sọ́ọ̀rì ni ó dẹ̀ ti bọ́ sórí yes ó ti bọ́ sórí tell us ẹbí Tinubu pé ṣé Tinubu ò mọ̀ pé Buhari pààyàn toyúntoyún tó wọn execute ẹ̀ lọ́sàn-án gangan they are deceiving you pẹ̀lú ẹ̀sìn àmọ́ ráfà kan tó gbọ́ta ó láwọn ẹlẹ́bọ ló fẹ́ gba Yorùbá nation ẹ má tẹ̀lé àwọn ẹlẹ́bọ ask ojúloge ọmọ bàbá ẹlẹ́ran lérèkó go and ask láyé àwọn tọ́ ìbò àlàmú <laughs> go and ask ojúloge pẹ̀lú tẹ̀sùbá pẹ̀lú tẹ̀sùbíù àbí tẹ̀sùbíù àbí tẹ̀sùbá lọ́wọ́ báyìí ni wọ́n dè má gbà tí wọ́n fìbọn fọ orí ẹ̀ ojúloge tí Wasiu Àyìndé kì í tí Wasiu Àyìndé bá wo ṣó yìí kò ní jiyàn míì ayé síkírù síkírá síkírù síkírù síkírá kí lórí tán máa ń kọyìn síkírá kinní kan ayé síkírù síkírá tí wàá síù ayé síkírù síkírá nígbà iná pa ojúlóge pẹ̀lú tẹ̀sùbá lọ́wọ́ and here they are deceiving you with religion they are telling you ẹ má tẹ̀lé àwọn Sunday Igboho ẹlẹ́bọ ni wọ́n they are just deceiving you because they know you don't know anything that is why tí wọ́n cancel um, history in school fẹ̀yàn ọmọ yorùbá bàbá tinubu ẹ wá sọ fún mi pé ẹ mọ who is buhari kẹ ẹ tó mú buhari wá fún wa ìfẹ́ tọmọ yorùbá ní sí yín la ṣe dìbò fún buhari buhari kọ́ la dìbò fún ẹ̀yin la dìbò fún why did you bring buhari to us tàlàsó fújì ah, àwọn àgbàlagbà wà lórí show ojúlóge àkàn ah god bless ọlábísí quadri god bless ọlámi táíwò sádíkù àwọn èèyàn tó jẹ́ àgbàlagbà náà ń wo ṣóò mi lè ní àwọn tó jẹ́ àgbàlagbà tó ní làákàyè ayé síkírù síkírù tàlàsó fújì ojú láti jó gẹ́gẹ́ ah, tó máa ń gún pàgbà yẹn tàlàsó fújì ojú láti jó <laughs> ayé tàlàsó fújì iṣẹ́ rí ẹ̀yin àgbàgbà tẹ́wà lórí tẹ́wà lórí ṣóò mi lè ní àtẹ̀yìn ọmọdé náà o ẹ̀yin àgbà ẹ bá mi kọ history síbẹ̀ why tí Tinubu mú Buhari wá fún wa wọ́n ní ẹ̀kọ́ tó bá rọ̀ èyàn kì í ta sílé mọ́tò pé àbúrò mi ní lágbájá ó dẹ̀ mọ̀ pé àbúrò ẹ̀ yẹn ìwà tó ń wò lè dá tí ò kò dá ó lè pààyàn wá ní kọ̀ọ̀rẹ́ ẹ̀ fẹ́ tó bá pa ọ̀rẹ́ ẹ̀ àwọn fámílì ọ̀rẹ́ ẹ̀ máa pariwo ẹ̀ Tinubu bàbá Ahmed gẹ́gẹ́ bí màmá ṣe máa ń pè nígbà yẹn Ahmed ẹ wá sọ fún wa don't you know who is Buhari before you brought Buhari to us òdodo ọ̀rọ̀ god bless you you cannot tell me pé ẹ̀mẹ́ tí buhari jẹ́ kẹ́ tó mú buhari wá fún wa hmm. you know him and you brought him to us ẹ̀kọ́ tó rẹ̀ yóò kí n tà sílé kí ló tẹ̀tẹ̀ ẹ̀kọ́ buhari fún wa bàbá a máa bú yín a máa wọ̀ yín ọlẹ́ àmà yàkàyàkà yín ẹ̀ dẹ̀ ní ṣe any damn thing ẹ̀ lè ṣe anything ẹ̀ wá Tinubu ẹ̀ lè ṣe God bless you. <laughs> I love you love my message. Um, Adenigbo. Actually, God bless you. God bless you. But someone said now Oshun State anthem. no, no, no, no, no. It's not. It's never Oshun State anthem. Baba, tó kọ ní gbogbo síbẹ̀ pa Awólọ́wọ̀. Bàbá ní Kẹ̀nẹ́ ló kọ in 1978. And the lyrics was missed by Ubat Baba Ubat Ogunde. So don't be deceived. Go and go search it. Go and search it if I'm lying. Don't say somebody said. Don't go do your research. Don't say somebody said me if you tell me anything i'm gonna do my research She lo ni she rọ ni ṣó rí bẹ́ẹ̀ ṣé kò rí so okay oh, on the bá mi tẹ love and like button bí wọn fẹ́ máa flag ẹ bá mi tẹ love and like button on the bí ẹ má jẹ́ flag here. jọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ Aya ba kem kẹmísàlá ní ẹjẹbù rẹ ẹ dáríjì torí sísí ẹni tó máa ń ṣe dáa bíi Tinubu ẹ ah, eh. Ayaba Kemisola Koka, you are one of, let me say, you are the first Tinubu follower or Tinubu supporter tó New York. tí mo ṣe rí. Ayaba, I commend you for your for your comments pé ẹ jèbù ẹ ẹ Yes, you might say that but èmi nìkan kọ́ lọ́mọ Yorùbá. Bàbá Tinubu mọ̀ pé àwọn ṣe Yorùbá. Mo ti pé àwọn tí wọ́n ń for fún Tinubu, they are gullible people tí wọn ò ní ọpọlọ lórí. Àwọn máa ní mo fi style campaign fún Tinubu mi fi style campaign fún Tinubu ọmọ Yorùbá ni Tinubu ọmọ Yorùbá ni mí when um, Olúọmọ came out and said ta ló kú ní Lekki toll gate ìgbà làwọn ìyá yẹn ń jáde gbogbo àwọn tí wọ́n ń support Tinubu ìkà ni gbogbo wọn gbogbo àwọn tí wọ́n ń campaign fún Tinubu ìkà ni wọ́n ẹni bí ni wọ́n wọ́n mú bàbá yẹn wọ́n ń san mọ́lẹ̀ ni ṣé Tinubu ò pé òun ṣẹ̀wà ni okay let me give you an example òun ọmọ náà níṣẹ́ pẹ̀lú one thousand naira oníkọ́mọ yẹn lọ ra nǹkan wá ó wá tóbi one naira wá ní ah nǹkan tí mo rẹ́ ń kọ́ wá màmí mi ò rí mo ti fún yín lówó gba owó fún mi lówó ẹ wá mú ọmọ yẹn ẹ̀nà ẹ̀nà ẹṣẹ́ léṣe yàmàyàmà létà àgbàtẹ́ wá fẹ́ sùn ẹ wá rí ìró tẹ ẹ ró pé one thousand naira yẹn ẹ ta mi ti aṣọ what will you do to that child one thousand thirty nọmọ yẹn sí tó lóun ti fún yín tẹ ní kò fún yín tẹ ẹ̀nà tẹ ẹṣẹ́ léṣe sí ẹ padà wá rí i pé ó ti fún yín ẹ ta owó yẹn mọ́ etí aṣọ what will you do to that child? Will you still come and say, èmi ni yẹ ẹ, ni mo bí ẹ, mo ti nù ẹ, mo ti You don't do that. Who does that? You don't do that. Kò nọ́mà tí ìyá tó bá ṣerú ẹ̀ já ìka aláìníláka ènìyàn náà. Tinubu gbé Buhari fún wa, Buhari pàyànpàyàn, Buhari mú muje jẹ̀, àná ní Tinubu ẹni tó kàwé ní Tinubu Tinubu kàwé right ó kàwé ní Chicago bọ̀bọ̀ Chicago ṣé Tinubu ò ka agenda with Madam Fodio ní eighteen oh four èmi ò lọ school aláìtàláì Buhari pẹ̀lẹ́ tó jẹ́ kí n lọ sí school ṣé Tinubu ò ka agenda with Madam Fodio ní eighteen oh four tell me come and tell me ẹ mi bí Tinubu baba ẹ eh, agenda with Madam Fodio ní eighteen oh four pé the Fulanis must make sure pé wọ́n gba gbogbo ilẹ̀ tí ń jẹ́ nàìjíríà for their self wọ́n ní they are tired of káwọn máa rìn káàkiri they want where they will settle down èmi kọ́ ni mo sọ go and google search it go and do your research usman apoti fún ẹ usman usman usman fodio usman dan dan fodio f o d i o usman dan fodio in 1804 agenda yìí ó ní they should make sure pé wọ́n gba gbogbo tí ń jẹ́ ilẹ̀ nàìjíríà fún ara wọn tinubu lọ sí school tinubu knows about this why did he bring buhari to abi brought abi bring mi lọ léwu jàre why did he brought buhari to us mo ti sọ̀rọ̀ jù ẹlẹ́nu yamayama ẹlẹ́nu pẹ̀yẹpẹ̀yẹ ẹlẹ́nu jábujábu <laughs> aláwọn lílọ God bless you the anthem is for all Yorùbá God bless you kí ló dé tí Tinubu wa mú Buhari wá fún wa nígbà tó mọ tó mọ plan madam Fodio last last orí oníkálukú máa straight o wà láìtàlà ibi tá à ń ba lọ yìí Yorùbá nation máa ẹ̀hún àwọn Tinubu sọ̀kọ̀tà èmi ló kàn wọ́n máa pe ọmọ Yorùbá nation pé jọṣọ ní ayẹta ńlé ṣọlá tare ibi tá à ń lọ yìí àwọn ọmọ Yorùbá nation náà máa pe àwọn ọmọ èmi ló kàn pé wá ọ̀gbẹ́ni ìbọn mélòó ló ní ńlé because Gàmbàrí Fúlàní wọn plan twenty twenty three àwọn plan ogun ni láti bí oṣù mẹ́fà sìn ìjẹ́ pé kí Buhari lo oṣù kan tán lé ó ń fò kiri ni gbogbo countries tó máa support ẹ̀ fún ogun especially China China ó ń kòlábò pẹ̀lú wọn burúkú burúkú fún ogun wọn ò rẹ́dí àti gbéjọba sílẹ̀ yìí mo ń sọ fún yín Tinubu bàbá ló kan o bàbá campaign káàkiri òbí tẹ́lẹ̀rẹ́ campaign káàkiri ǹjẹ́ látìkù kò campaign káàkiri látìkù ò campaign kiri ìjọ wo tí wọ́n fẹ́ wá àtàkì níjẹrin tí mo post wá post tí wọ́n fẹ́ wá àtàkì Àbújá ẹ pé Àtíkù sílé ó ti jáde ẹ rí i pé Buhari náà sílé òun náà ti jáde wọ́n káàkiri wọ́n ń ṣe assignment wọn because àtìkò ti tó tó fẹ́ gbalẹ̀ bàbá Tinubu ó ṣe kínní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ ó wá ń sunkún lórí rédíò èmi ló kàn bàbá Tinubu let me tell you why Buhari is sunkún if you don't understand my English ẹ̀yin lẹ mọ̀ o let me tell you why Buhari is sunkún Buhari is not sunkún because Buhari want to be the president Buhari is sunkún because ó wò pé Abacha kò rí agenda with madam Fodio accomplish tí ikú àwọn alálẹ̀lẹ̀ Yorùbá tó ń fi já Abacha lọ́rùn òun kò fẹ́ pa ó fẹ́ pa àwọn Ọbásanjọ́ Ọbásanjọ́ is one of the man in Yorùbá land tí àgbọ̀dọ̀ fojú underrate wàláì despite pé ìwà Ọbásanjọ́ náà ò dá o but he is one of the men in Yorùbá land tí àgbọ̀dọ̀ fojú underrate bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹgbẹ́ owó lára àwọn tẹ́gbọ̀dọ̀ fojú underrate ni. Hmm ayé yìí kò yé ẹ iye ò yé ẹ lọ́la bàtò Abacha fẹ́ pọ̀ Ọbásanjọ́ kò rí pa ikú já Abacha lọ́wọ́ ẹkún ẹ̀ ni Buhari ń sun pé Abacha ò kí ní ìyànjú kò ráwọn pípù yìí pa kò ráwọn Yorùbá pa kò ráwọn Ìgbò pa káwọn gba ilẹ̀ tábàchà fi kú òun náà tó wá ń kọ̀ǹtẹ́sì kóun lè bàa pa wọn kóun lè bàa pa wọn òun tún wá ń lulẹ̀ òun tún wá ń lulẹ̀ ẹkún tó ń sun lọ́dọ̀ yín nìyẹn bàbá Tinubu if you don't know go and know go and do research they will tell you pé ọmọ yorùbá wuya láwọn lílọ yẹn ó máa sọ báyìí wọn á sọ fún yín bàbá bàbá tinubu you will know pé agenda yẹn ló fẹ́ complete kò sí nǹkan kan twenty twenty three kíní kan ló kàn kò kún ẹnì kankan kò kún anybody buhari ti mọ àwọn tó kàn àwọn china ló kàn bàbá Tinubu náà mọ̀ o bàbá kàn ń gbá géèmù ni o wà láì tàláì ìgbà tó fẹ́ ṣe primary election mo sọ fún yín pé wọ́n máa gbé Ahmed Lawalu àwọn kan ní ṣe fún pé wọ́n ní fún Tinubu mi sọ fún ẹ pé wọ́n ní fún Tinubu mo ní máa gbé Ahmed Lawalu ó dẹ̀ kú alẹ́ election kú ọ̀la lọ́ gbé Ahmed Lawalu nítorí ọ̀rọ̀ tí Tinubu sọ síta pé òun á fight dirty wọ́n mọ̀ pé Tinubu mọ gbogbo àṣírí yẹn kó mọ̀ bá fight dirty lọ́ ṣe fún un ní tíkẹ́ẹ̀tì primary for Tinubu not to fight dirty you think say Buhari dey follow you una play you think say Buhari dey follow you play Fulani no dey follow you play eyes don red wọ́n ti dé orígun orígun orígun tó ti pé àwọn lè gba gbogbo lẹ́yìn wọ́n ti dé orígun ẹ̀ they no dey follow una play don't deceive yourself they are not playing with you they are not doing election with you Atiku is roaming about flexing lọ sí Dubai ya fọ́tò pẹ̀lú gbogbo ẹsẹ̀ tó ti bleach yẹn which articles in US now wọ́n ní kò bá wọn United Nations wọ́n ní kò wá ṣe meeting kò bá wọn ṣe meeting because they know their agenda even United Nations ti ń wọ̀nù Buhari pẹ̀lú àwọn China kọ́nà nìyẹn wà wọn ò tí ì gbé síta wọn á padà gbọ́ táwọn tó kàwé tán lo táì tán bá sọ ẹ máa gbàgbọ́ but Poguntu lèmi èmi ń sọ̀rọ̀ lọ́wọ́ ń sìn ẹ lè gbàgbọ́ but all asọ̀rọ̀ ṣẹ́ni mi tí ò kí ń sọ̀rọ̀ dànù everything tí mò ń sọ fún yín ó ń come to pass yẹn ká kínní tí a kò bá gbàgbé tí a bá gbàgbé ọ̀rọ̀ àná ayaba ẹláàní rẹ nìkan àbá ṣeré ṣe wá mọ̀ pé yorùbá wuyì nìkan kọ́ ní yorùbá another bombshell fún yín bàbá tinubu ẹ bọ́ síbi bíi àtàwọn gọ́líbù supporter tinubu lórí facebook àwọn olódò set of educated illiterates àwọn olódò olódò gòǹgòṣù òdìdà rẹ ọlọmọ wọn gọ ọdún tí yorùbá ti kú God bless you Ayẹni ẹni ṣe bí bàbá Ọbádíyà tó kú náà sọ bẹ́ẹ̀ God bless you bàbá mi ayeni. ẹni ẹni ṣubú dànù wọn lọ mọ wọn gàn ọ wọn ní tí ò ti kú kí ni ó pọ̀ mọ́gàn tí ó bá ṣe pàgọ náà o ẹ̀dá mi má má ṣe mí ní sùn gọmùtágọ ń pa oyè ẹgbẹrin àwọn gọǹgọṣù tí wọ́n ń pariwo mọ́ Sunday Igboho sọ pé látẹ̀yìn làwọn ti máa yìnbọn fún yín wọ́n kàn ń tàn yín ni. Sunday Igboho ó ní ẹ máa yìnbọn fún yín ní ẹ níṣẹ́ election alábòsí ni yín ìkà ni yín ẹ kì í ṣe ọmọ ọkọ Yorùbá wàláì tàláì you know why kí ni Buhari sọ ní 2015 kí ni Buhari sọ ní 2015 please tell me now Buhari I will tell you if you, if you refuse to tell me I will tell you I will remind you Buhari sọ ní 2015 ó ní if and I wrote it somewhere ó ní tí nǹkan tó ṣẹlẹ̀ ní twenty eleven that's allegedly ó ó accuse wọn pé wọ́n rìgì election ní twenty eleven ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní twenty eleven ó ní tó bá ṣẹlẹ̀ ní twenty fifteen ó ní the baboons and dogs will be soaked in blood go and search for it Buhari ló sọ I wrote it somewhere let me just see if I if I could get it mi fẹ́ sọ nǹkan mọ́ ọ̀rọ̀ ẹ̀ ó ní. Buhari said, if what happened in 2011 happened in 2015, allegedly rigging of election, should again happen in 2015, ó by the grace of God God will see tó mú jẹ̀ tó ń by the grace of God the dogs and the baboons will, will be soaked in blood bó ṣẹlẹ̀ ní twenty twenty eleven bó ṣẹlẹ̀ ní twenty fifteen Only the dogs and the baboons will be soaked in the blood who are the dogs who are the baboons ẹ̀ tó polówó ẹ̀jẹ̀ ó the dogs and the baboons will be soaked in blood who are the baboons who are the, who are the dogs buhari already told us before kó tó dórí àtẹ kó tó kí tinubu tó gbọ́ wá fún wa he already told us pé mùjẹ̀mùjẹ̀ lòun ó ní people will be soaked in blood before you will say irọ́ ló ń pa remember page ni mo ń lò if i am lying to, um, facebook máa gbé page mi wálẹ̀ tí máa fún yín first information n tẹ́ kí n mọ̀ nìyọ́n láti ṣe irọ́ irọ́ máa wò pé ọ̀dẹ̀ ni ẹ̀ because o mọ̀ pé page ni mo ń lò orí page o ò lè parọ́ mbẹ̀ o lè parọ́ lórí ordinary facebook i am using page i am monetized facebook ń fún mi lówó má tán rẹ torí facebook pay is paying me You want me to lie for you? I'm not lying. I'm not going to lie for you. Now, the same No one can You, eléyìí ni wọ́n kí ṣẹ̀tìmà. <laughs> Yorùbá lọ ṣàwọn àgọ̀ ni àgọ̀ aláàmọ́ àti wàá dé báyìí. Ṣẹ̀tìmà <laughs> ṣẹ̀tìmà wèrè onímọ̀dárí kan <laughs> wèrè onímọ̀dárí kan òfò. Ṣàwọn àgọ̀ for? Shower God, about mọ̀. The same àwọn tá à ń sọ yìí ni wọ́n kí ṣẹ̀tìmà kó ṣe igbákejì Tinubu ẹni ká dán Tinubu wò mo ti gbọ́ èmi ò lẹ́ẹ̀dán Tinubu wò èmi ò ní fún Tinubu ni èmi ò fẹ́ Tinubu ni Yorùbá nation lèmi fẹ́ ẹni kẹdán Tinubu wò tó bá ipá máa rí Tinubu dán wò tó máa gbé fún Tinubu tí election máa wáyé ní twenty twenty three kò bá dùn ta ló sọ fún yín pé election máa wáyé twenty twenty three pẹ̀lú ọ̀nà tí Buhari ń rìn káàkiri ẹ̀rí bí Buhari ṣe ń fly káàkiri ni bó ṣe ń lọ Korea àwọn òbí tó máa ń jagun bó ṣe lọ Korea ló ń lọ gbá ló ń lọ àwọn ló ń lọ China àwọn China ti ń kó kinní wọlé fún un Sunday Igboho kọ́ ló máa yìnbọn fún yín látẹ̀yìn ohun tí Sunday Igboho kàn sọ ń gba òun kàn sọ̀rọ̀ ni and ẹ̀yin gullible followers àti Tinubu none of you have ever come outside and said ah sábà Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ yóò kíkẹ́ àti ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹ́sì bí ọmọ ẹlòmíì Sunday Igboho sọ pé àwọn àyìnbọn fún yín látẹ̀yìn ṣébi tó sọ nìyẹn fine buhari sọ pé the dogs and the baboons will be soaked in blood tóun ò bá débẹ̀ everyone wà desperate fún power yẹn power yẹn intoxicate yẹ they want the power by all means he said this in 2015 wọ́n sọ fún then fún ẹ evidence only the dogs and the baboons will be soaked in blood ǹjẹ́ any one of Yorùbá people come outside tell me Sunday Igboho ǹjẹ́ any one of you come outside and say ah Buhari said this you never the way forward is that we want Yorùbá nation Yorùbá nation làwa fẹ́ dìbò fún Yorùbá nation làwa ń campaign fún because Tinubu rí nǹkan tó ṣẹlẹ̀ yìí mo ti bi yín ní question kan miss Ayaba mo ní ọmọ tí ẹ fi owó ránṣẹ́ tó lòun ti fún yín lówó yẹn tẹni kò fún yín tó ná tẹ̀nà tẹ́gbọ́dà wá rí owó yẹn létí aṣọ yín kí lẹ máa ṣe we should not be deceived Lekki toll gate massacre is real àmọ́ ah, ẹ má yẹ ká gbọ́ sẹ́yìn kankan gbogbo ẹ̀ tẹ̀ ń kàmpẹ́ fún Tinubu ẹ má ẹ̀ka àgọ́ sẹ́yìn kàkan Lekki massacre is real gbogbo alamọ̀ pé ó ṣẹlẹ̀ gbogbo alamọ̀ pé wọ́n pààyàn go on my page Yorùbáwùyí page lọ wo níbẹ̀ ibi tí Sanwó-Olú ti sọ pé òun rí òkú méjì and the gullible followers are saying this on they are saying trash on Facebook pé nobody was killed the more tí wọ́n parọ́ the more táwọn èèyàn ń jáde dìmọ́ tí wọ́n parọ́ dìmọ́ táwọn èèyàn jáde wọ́n ń kó bá Tinubu dìmọ́ ni we are going God bless you ọ̀dẹ ni àwọn ọmọ politician yìí because Buhari has been planning since 1983 ah Bọ́lá Odúwọlé ẹ̀ ní dààmú láti wọ́n mọ̀ọ́mọ̀ overthrow Buhari wọ́n pàtó lọ sí hajj wọ́n mọ̀mọ́ overthrow eighty three ni buhari ò bá ti pín nàìjíríà eighty three eighty four ni buhari ò bá ti pín nàìjíríà láti eighty four buhari buhari <laughs> buhari tó bá ní awo èèyàn ló fi ṣe bẹ́ẹ̀ ṣíìtì mi ò ní jiyàn àwọn tí wọ́n mọ̀ even nínú military àwọn tí wọ́n bá ṣe wọ́n máa sọ fún wa pé mistake la ṣe the the the worst mistake tí tinubu máa ṣe láyé ẹ̀ ni buhari tó gbé wá fún wa yes ẹgbò bóyá kò sí owó tó máa san wàásù ni owó wà Buhari náà máa sọ wàásù kí ọmọ Yorùbá kalẹ̀ bá máa hate Tinubu ni Buhari náà máa jẹ́ kó máa pa àwọn èèyàn ni kí ọmọ Yorùbá lè máa hate Tinubu ni gbogbo nǹkan tí Buhari ń ṣe láti divide wa ni so Tinubu náà ti ti national anthem ẹ̀yin Afẹ́nifẹ́re bàbá Afẹ́nifẹ́re tua tuala ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re ẹ máa campaign fún mi o yes bita adelade bita ade ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share má wọ ẹnu mi ẹ bá mi share má wọ ẹnu mi rárá ẹ bá mi share àmì o ẹ bá mi share ẹ má wọ ẹnu mi ẹ dẹ̀ bá mi tẹ love and like button ẹ má wọ ẹnu mi rárá bita ewúrẹ́ adé gangan gangan mo fẹ́ contest Yorùbá win for president. Yorùbáwùyí for president o ó yá Yorùbáwùyí for president mo fẹ́ contest Tinubu go and sit down one place èmi ló kàn Abáfẹ́ni Fẹ́rẹ̀ go and sit down èmi ló kàn ẹ̀yin bọ́ọ̀tà ẹ pèrè ayé láfẹ́ni Fẹ́rẹ̀ ẹni ká lọ dìbò fún Obi ṣé chukwu chukwu chukwu kánákáná lórúkọ yín àbí e, e, eh, ebuka kìnnì kan lórúkọ yín Afẹ́nifẹ́re you are representing Yorùbá people ẹni kalẹ̀ òdìbò fún òbí òbí jẹ́ ọmọ yorùbá kẹ̀dẹ̀ má wàá sọ̀rọ̀ kan kẹ̀ dákẹ́ pẹ́m kẹ̀ má sọ anything kò bá dẹ̀ dà àwọn afẹ́nifẹ́re kan tún ní tinubu wọn tún wọn endorse tinubu divide and rule yẹn ó ń lọ steady steady as planned as planned by the fulanis wọn ti plan the divide and rule yẹn àwọn afẹ́nifẹ́re the elder our youth àwọn tá jẹ́ no kpuguntu Awa ti divided already lórí Facebook Yorùbá Nation ó ń bú ó ń bú èmi ló kàn èmi ló kàn ó ń bú Yorùbá Nation àwa ti wà divided already wọ́n tún wá gain access sí àwọn Afẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́re náà ti wá divide nísìnyí o some Afẹ́nifẹ́re for Tinubu some Afẹ́nifẹ́re for Obi don't be deceived tó bá di ní ọ̀la táwọn afẹ́nifẹ́re kó má tó sọ pé àwọn ẹ̀ńdọ́sì àtìkù má tàn rẹ má jẹ́ kó bẹ́ẹ̀ lójijì má wá surprise tí n bá jáde lẹ́ni lẹ́ni àwọn afẹ́nifẹ́re kan tún máa support mi <laughs> you know what they are just cashing out àbáfẹ́nifẹ́re yìí mọ̀ nǹkan tó máa wọ ọmọ tó ń bọ̀ wọ́n kàn cash out ni oníkálukú mọ̀ mọ̀ ń gba owó ni wọ́n fẹ́ wọ́n máa padà yá dànù. forget baba Adébánjọ mother is Igbo forget am ṣebí wọ́n ní wọ́n ní afẹ́nifẹ́re ló wà afẹ́nifẹ́re tó wọ́n á divide oníkálukú wọ́n cash out ni wọ́n mọ̀ pé owó wà lọ́wọ́ Tinubu wọ́n mọ̀ pé òbítíbitì yálà ìyẹ̀wò wà lọ́wọ́ Tinubu oníkálukú ń cash out ni oníkálukú ń gba tiẹ̀ ni wọ́n mọ̀ padà wọ́n mọ̀ pé àmọ́ padà yá dànù wọ́n mọ̀ pé Buhari ò ṣeré wà láì tàláì wọ́n mọ̀ pé Buhari ò bá yín ṣeré wọ́n mọ̀ pé àwọn Fúlàní go and search it na mi mọ̀ bóyá ooo. Oh ní show mi tí mo ṣe last time mo fi hàn yín i don't know bóyá àwọn èèyàn sì rántí níbi tí àwọn fúlàní sọ pé àwọn ti wà nínú oko yorùbá eh, Nigeria for the past three hundred years ah inú ilẹ̀ ti lọ sí sálọ in case àwọn tí wọn bá wò ní look at this ó ní erika ẹtìríkà fúlàní ẹtìríkì ni wọn fúlàní news media ibẹ̀ náà ti gbé wá fún mi Fulani News Media documented history wọ́n ní history àwọn táwọn tó wà documented táwọn bàbá bàbá àwọn sọ fún wa whereas àwọn bàbá bá tiwa wọ́n cancel history ní school wọ́n jẹ́ káwa mọ history o wọ́n ní documented history Fulani were in Nigerian forest three hundred years before any other tribes find their ways in today Nigeria wọ́n láwọn ti wà nínú Nigerian forest for the past three hundred years ó wà lórí Yorùbá Wuyi page Facebook lọ wò ń bẹ̀rẹ̀ òní òní go and search it ó wà lórí page mi wọ́n ní past three hundred ṣe pé ṣe pé kí mo sọ fún yín ilẹ̀ ni wọ́n fẹ́ àwọn bàbá wọn ti sọ pé we are tired of roaming about wọ́n ló ti sú àwọn káwọn máa rìn káàkiri àwọn fẹ́ settle down agenda with madam Fodio ni wọ́n fẹ́ kọ́ accomplishing Benue níjẹta over èèyàn thirty ni wọ́n tún pa ní Benue níjẹta buhari ti send the consulate consulate àbí consultant ẹ̀hún eh, message sí wọn níbẹ̀ ni pé láéláé òun ò lè gbà this is getting too much this is getting alarming he always say that tó má ti pààyàn and he will never do anything buhari jẹ́ pé ẹ mọ̀ pé hmm, àwọn àwọn kan ní buhari kọ́ ló ń wùlù wa i don't know yes èmi náà ti gbọ́ bí n tiẹ̀ fẹ́ gbà ìgbà tí buhari wá sí lagos state àrí buhari bó ṣe yọǹgì ní lagos state so mi fẹ́ mi fẹ́ mi fẹ́ sọ̀rọ̀ kan ní ṣáìdì bẹ̀yẹn àwọn tẹ̀ ń wò yìí àwọn ò bá yín ṣeré buhari fẹ́ jagun ni àjẹ́ndà bàbà bàbá tiwọn ìbọn náà sọ fún yìí wọn láwọn àwọn làwọn ní nàìjíríà àwọn ti wà nínú nàìjíríà for past three hundred years kẹ́nìbọ̀dì tó dé wọn ò dẹ̀ rántí pé àwa gbọ́ ní sùkúl bàbá wa wà ní sùkúl a mọ̀ pé eighteen oh four ni Usman Dan Fodio bàbá bàbá wọn dé Nàìjíríà ló dé sí Sokoto iṣẹ́ Tinubu Tinubu eh, ló kàn bàbá Tinubu wa lọ́wọ́ àbùdókó sí mo ní fẹ́ bàbá Tinubu ṣe yẹ̀yẹ́ dẹ́kí bàbá Tinubu ṣe yẹ̀yẹ́ wájú kí n máa sọ̀rọ̀ tó serious mi fẹ́ sọ̀rọ̀ tó serious jà yẹ̀yẹ́ mo fẹ́ ṣe Tinubu go and sit down somewhere bàbá ti ń ka iṣẹ́ wa fún ilẹ̀ wa àwa ò kó jẹ Tinubu iṣẹ́ wa fún ilẹ̀ wa tẹ̀ ń ka wàhálà àkójẹ nítorí pé ẹ̀yin kọlẹ̀ kọ iṣẹ́ wa fún lẹ́wà bàbá Awólọ́wọ̀ àwọn àgbà gidi àwọn àgbà ọlọ́pọlọ àti bàbá Ògúndè àwọn àgbà tí wọ́n ń jà fún ìran Yorùbá nígbà yẹn Ògúndè ẹ jẹ́ ká dìbò fún fún ọmọ Yorùbá Tinubu lọmọ Yorùbá ẹ má yẹ ká máa tú nǹkan yẹ ká máa tú nínú history bàbá Ògúndè ó kọ yóò yóò yóò Yorùbá ronú o èyí tó bá jágbàlagbà ẹgbẹ́ máa mọ̀ ayé Yorùbá ronú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọbásanjọ́ dá bàbá Ògúndé ní gbèsè ṣé Yorùbá kọ́ ni bàbá Ògúndé ṣé Yorùbá kọ́ ni Ọbásanjọ́ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́básanjọ́ ló dá bàbá Ògúndé ní gbèsè àwọn bàbá Ògúndé yẹn àwọn ti rí ọ̀la wọ́n ti rí èyí tó máa ṣẹlẹ̀ lẹ́ni wọ́n kọ orin yẹn yo yóò yo Yorùbá ronú o first one Ọbásanjọ́ báǹdì ẹ̀ kí ló dé Ọbásanjọ́ fi báǹdì ẹ̀ wọ́n tún tún kọ Ọbásanjọ́ tún tún báǹdì ẹ̀ẹ́dì Idris string Nàìjíríà jàgàjàgà kìnnìkan sìkàtàsìkàtà ó ti rí ọ̀la Ọbásanjọ́ the same Ọbásanjọ́ náà ló báǹdì ẹ ẹ mọ̀ wípé àwọn bàbá wa tẹ̀ ń wo yìí ẹ pọn wọn ọwọ́ Fúlàní ló wà tí Tinubu bá débẹ̀ lé ní bíṣẹ̀ tí wọ́n ṣe máa mú ẹ̀pọn ẹ̀ dání ni àwọn ogun bí wọ́n ṣe máa mú ẹ̀pọn Tinubu dání wọ́n máa ra roboróbó ni <laughs> wọ́n máa ra ẹ̀pọn bàbá ẹ̀rí bí ẹ̀dí rí pòfẹ́sọ̀ wa pòfẹ́sọ̀ fípì kí ló kọ bàbá pòfẹ́sọ̀ bàbá fípì o vice president ẹ gbà mí gbogbo yín lẹ ń lo mádàrí kan èmi náà wà nílé fún yẹn yín bàbá àgbàyà burúkú àgbàyà ní bàbá onífìlà pẹ́tẹ́kù yẹn bá mi rántí orúkọ ẹ̀ bàbá onífìlà pẹ́tẹ́kù tó wà ní aṣọ rọ̀kì fáìsì wa kí lorúkọ bàbá yẹmí òsínbàjò wà láìrògùn yóò ṣiṣẹ́ bàbá onífìlà pẹ́tẹ́kù yẹmí òsínbàjò vice president ẹ bọ́n ṣe sọ báyìí bọ́n ṣe useless a whole professor ọkọ̀ sọ wọn di extra tire bàbá wa wọn dúkalẹ̀ ní aṣọ rọ̀ bàbá ò lè sọ kankan Ọ̀ṣunbàjò God bless you. ṣẹ́rí ẹni ṣe Yorùbá nation lè work lásìkò ìṣá Mr Salaudeen ó lè work nígbà tí gbogbo àwọn atájá àgbààgbà wa bá pawọ́ pọ̀ ká gba ilẹ̀ wa ó máa work tí a bá gbà kí divide àwọn ọmọ Fúlàní máa ṣiṣẹ́ lọ lára wa kò kí ń ṣoògùn tactics ni wọ́n ń lò just like pé Fúlàní wọlé Fúlàní pààyàn Fúlàní ò ní agbára láti pa wá bẹ̀tí wọ́n wo tactics wọn pé ọ̀sán ẹ máa fi ń ṣiṣẹ́ ni ọmọ yorùbá ẹ máa ń fi ọ̀sán ṣiṣẹ́ ni alẹ́ lẹ máa fi ń sùn fúlàní will not, attack ní ọ̀sán they will come and attack lóòrùn tẹ̀tí sùn tactics ni i always tell you this if an illiterate plan it will act if an illiterate plan very well it will smart and educated person who refuse to plan when you when you fail to plan you are planning to fail na Yorùbá people wọ́n da ẹ̀hún tán Buhari ṣe wọ́n ẹ̀hún twenty twenty three election yẹn wọ́n da àgbàgbọ́ sí wa láàrin náà tó wá di dìdìrìn gbogbo wa ń ṣe bí dìdìrìn APC dìdìrìn Yorùbá nation dìdìrìn gbogbo wa ń ṣe dìdìrìn à ń ṣe jábàá jábàá jábàá pẹ̀lú ara wa àwọn wa ń plan Buhari ń fò kiri Gúnmi fò kiri táǹtà fi ń plan pé eh, APC kò ní dáa fún yín bàbá yìí bàbá yìí lọ́kàn bàbá máa lulẹ̀ ní Sunday Igboho orí ẹ̀ ò dáa kiri táìmì àwọn fi ń plan bí twenty twenty three tọ́jú máa gba ilẹ̀ tí wọ́n ní yẹ́rìn kiri mọ́ wọ́n da gúgúrú sí wa alágbádá ni àwa ń yan APC Yorùbá Yorùbá Nation àwa ń yan last last orí gbogbo wa ló máa pé gbogbo Yorùbá pátá àtàgbà Yorùbá àtọmọdé wa àti APC àti PDP àti Labour Party Yorùbá àti Yorùbá Nation last last ní twenty twenty three orí gbogbo wa máa nọ́lé orí wa máa nọ́mà ọpọlọ wa tó súnmọ́ ẹ̀yìn yẹn á papọ̀ ẹ o Yorùbá Nation lè bọ́ sí lọ́wọ́ yìí tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá fi ohùn ṣọ̀kan tí àwọn bàbá Yorùbá bá fi ohùn sí ọ̀kan Yorùbá Nation máa bọ́ sí lọ́wọ́ yìí bẹ́ẹ̀ tán bá kọ̀ tán láwọn ò ní fohùn ṣọ̀kan wípé àwọn máa wá góòdì àwọn máa gbowó náà ni àgbà tí ò kẹun sọ̀rọ̀ ó máa padà kẹtàn sáré last last gbogbo wa la rí fídíò tó ṣẹlẹ̀ lábújá níjẹta àbí ìjẹrin gbogbo adarí kan tó ṣẹlẹ̀ lábújá èmi kúkú kọ́ ni mo kámẹ́rẹ̀ wọ́n kámẹ́rẹ̀ gbogbo alárin báwọn eruku ṣe wọlé lẹ́ni eléyìí mo ti get information mi pé wọ́n tó ti wọlé wọ́n ní látàbí àná tẹ̀ tí wọ́n á gbéra lẹ́ni tí mo gbọ́ lẹ́ni wọ́n lábújá náà gbéra wọ́n ní àwọn kan lọ sí Rivers State nǹkan tẹ́ bá gbọ́ anything ní Rivers State ẹ má yẹ kó yà yín lẹ́nu wọ́n láwọn kan lọ sí Port Harcourt tẹ́ bá gbọ́ anything ní Port Harcourt ẹ má yẹ kó bà yín lẹ́nu wọ́n láwọn kan lọ sí Ìlọrin in case tẹ́ bá gbọ́ anything I'm right God bless you ẹ má yẹ kó yà yín lẹ́nu wọ́n wá ní àwọn kan lọ sí Lagos State ẹ̀yin olú ọba Túndé Sanwó-Olú ó ra mọ́tò ń jọ wò mọ́tò wo ló rà mọ́tò panápaná mẹ́fà tuntun ní Sanwó-Olú lọ rà kí ló dé tó ra mọ́tò panápaná. It's shocking because ẹ um, mọ̀ because you no know mọ́tò panápaná mẹ́fà ni tún ní um, Jídé Sanwó-Olú lóra ṣé mẹ́fà nàbí mẹ́jọ lóra sí Lagos State ń jọ̀rọ̀ ẹ mọ̀ gbogbo ọ̀nà ọmọ tó ń bọ̀ ẹ um, o mọ́tò panápaná tó rà yẹn kò rà fún pé tí ilé bá ń jó pé ìyá ẹbí ìyá síkírá gbẹ́rẹ́ ìbàkaná ilé ń jó òun kó náà rà fún ọmọ tó ń bọ̀ wàláì gbogbo pátá gbogbo àwọn afẹ́nifẹ́re àwọn ọba àwọn ìjòyè àwọn gbogbo wọn mọ ohun tó ń bọ̀ pátá Tinubu mọ ohun tó ń bọ̀ Sanwó-Olú mọ ohun tó ń bọ̀ Arẹ́gbẹ́ṣọlá mọ ohun tó ń bọ̀ Lai Muhammed mọ ohun tó ń bọ̀ gbogbo wọn mọ nǹkan tó ń bọ̀ ìwọ gọlíbù sọpọta wọn tó owó mọ́tò dépò tó máa wọwọ plane ìwọ ló mọ ohun tó ń bọ̀ ìwọ náà ń dìsí ìwọ náà fẹ́ẹ́ fi rúgbó kan fi kó gbowó tó wà ńlẹ̀ tán ṣẹgbẹ tán wọn fẹ́ẹ́ redesign owó yín wọn fẹ́ẹ́ redesign owó yín èló ni one dollar lẹ́nu one dollar as of today kí ni date ten thirty first of october twenty twenty two is eight hundred naira àwọn kan ní seven eighty àwọn kan ní eight hundred naira ní one dollar wọn náà fẹ́ rí bíìdì owó yín ó <laughs> ní wọ́n fẹ́ rí bíìdì owó yín àwọn fẹ́ rí design ni láti kó ohun tó kù nílẹ̀ yìí. ah wọ́n ní Tinubu sign contract with Fulani láti kó owó tó kù lẹ̀ ni wọn ò bá yín ṣeré ohun tó kù lẹ̀ ni wọ́n fẹ́ palẹ̀ mọ́ don't be ẹ má yẹ kọ́tàn yín o i dey tell them na bàbá mi àdéṣe wọn ní kí n tell them o àmì ọlọ́run nípa iná kékeré o gbogbo má yẹ kán tàn ẹ̀ má jẹ́ kí wọ́n tàn má yẹ kán sọ pé ẹ mùsùlùmí ó dàtí má ní pé ẹ mùsùlùmí ẹ má tẹ̀lé yorùbá nation ṣé àwọn boko tó ń pààyàn yìí ṣé wọ́n lọ ń béèrè pé ṣé muslim ní àbí christian ní kó tó ju bọ́ǹbù lẹ̀ wọn kì í béèrè inú ọjà kan tó ń ju bọ́ǹbù sí ṣé wọ́n ń béèrè wọn ò ní béèrè àwọn school tí wọ́n lọ ṣé wọ́n ń béèrè wọn ò ní béèrè this is not about ẹ̀sìn this is about ilẹ̀ ilẹ̀ yín ló ń and kọ́dẹ̀ tó lè gba ilẹ̀ lọ́wọ́ yín wọ́n gbọ́dọ̀ kó ohun tó bá wà lórí ilẹ̀ kú o tẹ́ ilẹ̀ sàbẹ́ kọ́lé kó tó dé pẹ́ máa bẹ̀rẹ̀ sí ní tòsí blọ́ọ̀kù wọn kọ́kọ́ gbá orí ilẹ̀ yẹn ohun táwọn Buhari fẹ́ ṣe èèyàn kàn fẹ́ sweep ilẹ̀ ni ẹ̀yin tẹwà lórí ilẹ̀ náà kàn fẹ́ sweep kú o àwọn àwọn Tinubu mọ̀ o wọ́n jẹ́ kán tàn ẹ́ o Tinubu mọ̀ pé twenty twenty three ò sátẹ́ni o wà láì tàlọ́ kó mọ̀ pé wà láì fún ẹ Tinubu mọ̀ pé twenty twenty three ò sátẹ́ni o hmm. gbogbo àwọn ọba pátá látòrí Ọ̀ọ̀ni ọ̀fífẹ́ lórí last ọba ilẹ̀ Yorùbá wọ́n mọ tó ń bọ̀ o Ọlọ́run bá mi fi ṣẹ̀wí fún ẹ àwọn pásítọ̀ àwọn big big pastors yẹ tọ́ntàn ẹ̀ wọ́n mọ̀ nǹkan tó ń bọ̀ o tí wọ́n bá mọ̀ nǹkan tó ń bọ̀ kí ló táwọn pásítọ̀ ń lo bulletproof mọ́tò <laughs> o mọ̀ bí ra ẹ pé àwọn pásítọ̀ wa kí ló tí wọ́n máa lo anointing oil they will sell apron for you and they will put they will be they will be in bulletproof mọ́tò kí ló tí gbogbo àwọn pásítọ̀ yín pátápátá tí wọ́n ní bulletproof mọ́tò sógun wà lù ní àṣà àjà àgùn kò sógun Nàìjíríà ó yẹ kó máa slice ní kó máa ṣayé káàkiri kí ló táwọn wọ́n ra bullet proof moto kalẹ̀ gbogbo àwọn abáyé náà ní bullet proof car oníkàkú ra kalẹ̀ níbi tó bá di gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ wọ́n ní dúró gbé yẹn kábíyèsí ni mò ń jà fún yín lórí Facebook Tinubu èmi ni mò ń bú Yorùbá wuyì torí tiẹ̀ wàhálà ìwọ̀n ní dúró gbé ẹ̀ Tinubu á káwọn ọmọ àtìyàwó ẹ̀ ni gbogbo wọn mọ ohun tó ń bọ̀ gbogbo pátá ní kan sọ kó má sọ pé àwọn ọmọ tó ń bọ̀ God bless you àwọn tẹ̀ ẹ̀ tẹ̀ kí mèmí náà kí God bless you má yẹ kán tán ẹ̀ wọ́n mọ ohun tó ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ó ń wúgbó bọ̀ ń wúgbó bọ̀ wàhálà kò wúgbó bọ̀ mọ́ o ó ti lẹ́tìkẹ́ ó ti wúgbó dé. Oh. Domot Mr. Thank you. Kò wúgbó bọ̀ mọ́ o. Yeah, I know I have so many ó ti rúgbó dé báyìí ó ti rúgbó dé kéèyàn máyì kéèyàn kankan tàn máyì kéèyàn kankan parọ́ fún ẹ pé ọmọ yorùbá wù yẹn ó ń tàn ẹni yorùbá nation no going back kí ni mo sọ fún ẹ no going back àwa ò go back yo ẹni tó bá <laughs> ẹ káàbọ̀ ìṣẹ́ṣẹ́ lò tọ́kì má ṣẹ̀rù báyìí ah, èmi kọ́ ni mo ń ṣẹ̀rù báyìí náà ṣebí united nations náà ti sọ fún yín ẹ ti America America wọ́n ti evacuate àwọn citizens wọn you see that na America already evacuated their citizens àwọn British náà ti evacuate àwọn citizens wọn so why are you saying ìtumá dẹ́rù báyìí ṣé mi mọ̀ dẹ́rù báyìí ni ẹ̀rọ àbìjọ kó sí jàre I'm gonna see you guys tomorrow see you tomorrow no going back yo Yorùbá nation Yorùbá nation yìí ni o bàbá Tinubu máa bọ̀ ọ́ nílé ọmọlẹ́ni ò jẹ má wulẹ̀ gọ́sẹ́ má gọ́sẹ́ ń kùlé ọmọ lódòdẹ má gọ̀ọ́sẹ́ ń mọ́ bàbá ń gọ̀ọ́sẹ́ ń bàbá ń pẹ̀tẹ́ ó ń pẹ̀tẹ́ bàbá má gọ̀ọ́sẹ́ ń kulè máa bọ̀ you are welcome <laughs> Thank you. God bless you. Bye bye. I say God bless you. Ó I love you. <laughs> Mo love you. Mo ti love. Ó